ibà ibà ibà lálágàmọ́jú jọ ní lójú ó máa gba gbogbo aṣọ. àmọ́ ẹgbẹ́ jàgbá. If you see my girl, tell her that I've been searching. Ẹ sọ fún ṣẹ́gbọ́, searching. I'm Who the hell are you? Secretary ta ṣe gbà nìyẹn náà. Oh really? Afayésu ní gbé aláṣejù obìnrin tó ń jẹ́ Giwa. Ah, ṣé abẹ́gbọ́ tó sọ pé àwọn máa fọ yín létí? Kí ló fún ẹ láṣọ láti pé ìwọ kankan fúnra rẹ náà lọ́la? O lè wà nípò tọmọ ẹ wà. Má fi wéru ẹ̀ mọ́ láyé ẹ̀ tó máa fi. Má máa sọ pé kí n má fi ẹwọ́ lẹ́mọ́. Ó ní kí irú olùkọ́ bẹ́ẹ̀ mọ́ oṣù èrè ni kí ló gbogbo mí ní gbogbo rọ́bìṣì. Iná mẹ́ta ní Bẹ́ńlẹ̀ ayé kí n jẹ́ kó yí ọ. Bórí pé ọmọ àpé ìlémèrè ọmọ ìjà àtoríṣẹ́kù ọmọ ògún bórí pẹ́ lórí rẹ̀ ọmọ kókó kò ń ṣàkópa jẹ tálẹ̀ ní tẹ̀ ń sọ gangan. a dà fún ẹ alágẹmọ ni. baba alágẹmọ. no not again please alágẹmọ. yẹ́rà. Ah! gba àwọn boys kéékèèké wọn ò ní life. ìwọ náà bá má máa fi àtijọ́ àti mú mi síbi nira o. Ah, kí lè ṣe ní ẹdùn sí kí ló ṣe yẹta rẹ̀ ń gbọ̀n báyìí kí ló dé òòmọ̀ tó ń jẹ lọ́sàn fún yẹn ṣe. my darling obìnrin tó bá máa ní tẹríba fún ọkọ alùbáríkà tó pọ̀ wà ń bẹ̀. ìwọ gangan fúnra ẹ èrè kí ló fẹ́ fún mi i don't need any freaking thing from you neither do i need anything from anybody. ọlọ́jà mọ́ ti bíbọ̀ rẹ̀ ná àìmọ́jọ́.